أعوذ بالله من الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 وكل ضلالة في النار أعظني الله وإياكم منها عباد الله فإن الإيمان هو الدين كله وما بعث الله به رسوله من العلم النافع والعمل الصالح ومدار هذا الإيمان على أصول ستة هي أصول الدين ذكرها الله في محكم تنزيله وأودعها النبي صلى الله عليه وسلم فيما صح عنه من السنة الصحية قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن لبر من آمن بالله واليوم الآخر واليوم الآخر والملائكة والكتاب والنبيين وقال صلى الله وقال عز من قائل آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقد أوضح الله سبحانه أن الكفر بهذه الأصول ضلال بعيد عن الهدى قال عز وجل يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه وملائكتي وكتبه ورسله ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا توبوا إلى الله واستغفروه وتائب من الله من, الذنب كما لا ذنب له وتوبوا إليه إنه هو التواب الرحيم Yeah. <laughs> الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلى الله وسلم وبارك وعنعم على عبده ورسوله محمد وعلى آله وصحبه أجمعين àdọ́pẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó ní agbára lérí gbogbo nǹkan òun láti ṣe masha Allahu kana wa ma lam yasha lam yakun èyí tọ́lọ́run bá ní kí ó máa ṣe òun yó máa ṣe èyí tọ́lọ́run ọba fọwọ́ sí kò lè ṣe kò lè jẹ́ bọ́mi ìyẹn ṣèrò àbí ọlọ́run níjẹjọ kọ́mọ́sẹ̀ jimá láti mọ̀ fún wa. ọwọ́ ọlọ́run ló ní kẹ́nìkọ̀ọ̀kan wo tún péjọ sínú iléèsìn lónìí ọ̀pọ̀ èèyàn lájọ wà lọ́jọ́ ìjẹ́jọ́ èyí tọ́lọ́run sọ̀bà subhanahu wọ̀tà ta'ala tó ti mú wọn sí ọ̀dọ̀ tí wọ́n ní àǹfààní irú èyí tí àwa ta ní lónìí ọlọ́run a fún ọ látara oore rẹ lára wa. àánú rẹ èyí tí ọ̀dá ìgbà kankan sí ọlọ́wọ́ àbíọ́ mọ́dàwọ́ ìkẹ́ rẹ àtàánú rẹ ọlọ́run mọ́dàdúró lára wa ọlá àti tóbi ìrẹ ọlọ́run adúpẹ́ fún ọ látara ìlànà ẹ̀sìn Islam èyí tí ọ̀dá rí wa sí tá tún wà lórí ẹ̀ ó mú wa kúrò nínú Islam ó máa kúrò nínú ìmọ́lẹ̀ ọlọ́run adúpẹ́ fún ọ ọlọ́run mọ́ máa kúrò nínú ìmọ́lẹ̀ tá a wà yìí. ọlá títóbi ìrì ọlọ́run àbá báwa ń sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala ọjà àdàmọ̀ pé ń tá ń pè lẹ́sìn gangan nígbàgbọ́ alìkìmánu huwa dínú kùlù huwa dínú kùlù ìtí ń jẹ́ ìgbàgbọ́ òun gbogbo ẹ̀sìn tá à ń ṣe gbogbo ìgbà tí ọba ti sí gbàgbọ́ kò sẹ́sìn. bí èèyàn bá sì lóhun ṣẹ̀sìn tí ò sí gbàgbọ́ kọ̀lẹ́sìn ohun tọ́lọ́ subhanahu wa ta'ala tó béèrè lọ́dọ̀ wa tí ń ṣe ẹ̀sìn kò sí bí a ti lè rí ju bí odidi ìgbàgbọ́ lọ àti gbogbo ohun tọ́lọ́ subhanahu wa ta'ala tó gbé àtiwájú ẹ̀dá dìde sí ní tìtorí ẹ̀ nínú àwọn àmà tó ṣeni láǹfààní nínú iṣẹ́ tó jẹ́ sí olóore. tá a bá wọn sọ̀rọ̀ gbàgbọ́ bó ṣe lágbára tó ọlọ́run gbé kalẹ̀ látòrí ahá òjíṣẹ́ lórí gbòǹgbò mẹ́fà náà ni orí gbòǹgbò mẹ́fà ìpìlẹ̀ mẹ́fà òun náà la gbé ìgbàgbọ́ kà ọlọ́run ga ọ sọ gbòǹgbò fún wa nínú aṣíwájú ẹ̀dá náà nínú ọ̀rọ̀ rẹ̀ tó tẹ̀ á lọ́tọ́ lálàáfíà òun náà ju wa níwèé gbòǹgbò yìí ti ṣe usulu liman ìpìlẹ̀ gbàgbọ́ ọlọ́run sọ fún Muhammad nínú suratul àyà ọlọ́run nílẹ̀ ìsẹ̀lẹ̀bẹ̀rù àtúwọ́lù wujuhakum kíbalà lil mashriqi wal maghrib èyí ń lọ jẹ́ nìkọ̀ọ̀kan wọ́n mọ̀ pé tí ń jẹ́sí ní gbàgbọ́ bẹ́ẹ̀ yẹn ti wulẹ̀ kó pòun sí lọ́hún tó òun dojú kọ buyóorùn tàbí buwọ́ rẹ̀ òun dúró òun jọ́sìn fọlọ́hún ọlọ́run ní òtí sí dáadáa ń bẹ̀ o ọlọ́run ní dáadáa níbi iṣẹ́ àfarasí ẹ̀sìn. tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe níbo wá lè yóò ti rí dáadáa sí ọlọ́run ní walakinna al-birra man amana billah ọlọ́run níbi ẹ ti lè rí dáadáa tàbí tẹ́ ẹ ti lè jèrè ẹ̀sìn yín òun ni gbogbo ìgbà tí gbàgbọ́ yín sáwọ́ ọlọ́run tí ọ̀bá yòrò tẹ́ ẹ jẹ́ kí gbàgbọ́ yín sáwọ́ ọlọ́run ó jídò tẹ́ ẹ gbà wípáwọ́ ọlọ́run. gbogbo ń tọ́ bá ṣe àwa làjọ ṣe ìtí ò ṣe àwọn ọlọ́run làjọ ṣe yín ní dáadáa àwa lábíkan yín èyí tọ́ba yín láì dáa kò sẹ̀yìn àwọn ọlọ́run ọlọ́run nígbà ẹ bá tó nírú gbàgbọ́ yìí nígbà náà la tó gbà yín ní ẹlẹ́sìn ọlọ́run ní ti ń jẹ́ ẹ̀sìn jẹ́ dáadáa lọ́dún èmi ọlọ́run nígbàgbọ́ òtí tán o tá a fi gbẹ̀sìn lọ́wọ́ yín ẹ gbọ́ ọlọ́run gbọ́ wal yawmil akhir ẹ nígbàgbọ́ nípa ọjọ́ àlìkìyàmà ọjọ́ kan jọ́ kan tẹ́nìkọ̀ọ̀kan wó dùn wájú ọlọ́run tá a máa jí iṣẹ́ wa béèyàn bá gbalẹ̀ ìgbọ́ kò ní lè ro dídí ẹ̀sìn ṣe ìgbàgbọ́ ọpọlọ́run ó bí alẹ́ rẹ̀ tá a bá ṣe láyé ní máa yẹn máa sáré tètè. ìgbókun tí ìdí ṣe nínú ẹ̀sìn ọlọ́run torí yóò máa bẹ̀rù jọ́ bá dúró wájú ọlọ́run tí wọ́n máa bi léèrè wípé òṣèlè yìí bóò ló ti ṣe yìí ọlọ́run ní ti ń jẹ́sìn nìyẹn kí yìí ó dìrọ̀ mọ́ ọjọ́ kẹ́yìn wípé ọlọ́run ó bi wọ́n léèrè ká nígbàgbọ́ pa àwọn gba gbọ́ bí wọn bá wí fún ọ pé nìkan ń bẹ lọ́wọ́ tún ẹwọ́ sí ẹ tí ń kọ gbogbo tó ń ṣe oyin mú sí ẹni mẹ́ta ló jẹ lórí ńjọ kan tó rí nìkan pé màlẹ́kà ń bolẹ́ ti rí àárín àríbọ̀ ọba ti gbàgbọ́ ó lè rí sí olórí sí a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú àwọn màlẹ́kà wal kitab a nígbàgbọ́ tá a fi lè jèrè ẹ̀sìn nípa àwé tá a fi ránwó sí a. ohun tá a bá gbọ́ ń yóò tóbi lórí ọkàn wa ọ̀rọ̀ ọlọ́run lè a gbọ́dọ̀ tako a gbọ́dọ̀ ṣèfẹ́ ntọ́lọ́run bá wínú ẹ̀ a jìnnà sí ntọ́lọ́run bá ní amọ́sẹ̀ ọ̀bá nígbàgbọ́ tó jinlẹ̀ báyìí nípa àwọn ìwé tọ́lọ́run kò lè ìtí ń jẹ́ gbàgbọ́ òun gan ni gbogbo ẹ̀sìn tá à ń sìn òun lẹ̀sìn tá à ń sìn torí èèyàn ọ̀bá dúró dà lórí wípé ọlọ́run sọ díẹ̀ kalẹ̀ ọlọ́run sọ báyìí ó wí báyìí ó ní àṣẹ báyìí tá a sì ń wa. tá a pé wọ́n sọ̀rọ̀ jọ́nú ẹ̀ náà ni ìjàmbá ní sọ ń bẹ̀ kò lè níye lérí lójú wa bákan náà ọlọ́run gbọ́dọ̀ nígbàgbọ́ nu tíra yìí wọ́n nábì yìí àgbà wọn ànábì ọlọ́run gbọ́ àgbà wọn gbọ́ tọkàntọkàn níbòmíì ọlọ́run tún sọ fún asúrátù bákọ̀rọ̀ yìí náà ni. Suratu Baqara yìí náà ní nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó kà ń náà ló tún kà ń Ọlọ́run ní amana Ọlọ́run ní gbogbo òjíṣẹ́ mi ó nígbàgbọ́ bima unzila ilayhi min rabbi ìta sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ ọbẹ̀ ọgbàgbọ́ lórí ẹ̀mí ẹ̀ ń pè yín bẹ́ẹ̀yàn náà wa wá jẹ́ olùgbàgbọ́ wal mu'minuna kullun amana billah ẹni tó náà bá fẹ́ jẹ́lẹ̀sìn òdodo tí ó jẹ́ olùgbàgbọ́ òun náà gbọ́dọ̀ nígbàgbọ́ nípa ọlọ́run ọlọ́run náà gbọ́ ọlọ́run gbọ́ wọ́n mọ́lá ìkàtì wọ́n gba àwọn màlẹ́kà gbọ́ wọ́n kò gba àwọn ọlọ́run gbọ́ wọ́n gba àwọn ọlọ́run لا نفرق بين أحد من رسله ìgbàgbọ́ mòmìnì yóò dùn olórí ipá nìkan kò yàtọ̀ nínú gbogbo òjíṣẹ́ àwọn ìgbàgbọ́ yìí tọ́ba ti kú ò lọ́dún èèyàn tí ò jókòó èyí ṣẹlẹ̀sìn béèyàn ọ̀bá yìí ti jẹ́ ẹlẹ́sìn ohun tọ́dà ní kèfèrí oníwàásí kọ́ ló wí bẹ́ẹ̀ ọba wa ló sọ bẹ́ẹ̀ fún wa. ká lọ ní alukur'an lọ wo súrà kẹrin ayé ọgọ́rùn kan àti mẹ́rìndínlógójì súrà kẹrin ayé ọgọ́rùn kan àti mẹ́rìndínlógójì ọlọ́run subhanahu wa ta'ala ọba ní sọ̀rọ̀ lójú ọ̀nà ipa tí ń bẹ lórí ìgbàgbọ́ àtàbùrú tó lè mú wá béèyàn ọ̀bá nígbàgbọ́ tó jíndò lórí gbogbo tá a kàálẹ̀ yìí ọlọ́run yá yọ ladina amanu. ọlọ́run ni mo pè yín tẹ́ ẹlẹ́gbàgbọ́ ká tó lè gbàgbọ́ ẹgbàgbọ́ lóòótọ́ ọlọ́run ni àmínú bílà ẹgbọ́ ló ń gbọ́ ọlọ́run lẹ́yìn ẹ̀wọ̀n tó ó pẹni tó lòún gbàgbọ́ ọwọ́ ń jó yá pé ká tó lè gbàgbọ́ rẹ ká tó ẹ lọ nígbàgbọ́ nínú òjíṣẹ́ wal kitabil ladhi nazzala ala rasulih ẹgbà tíra tá a sọ̀kalẹ̀ fòjíṣẹ́ wa ẹgbàgbọ́ tọkàntọkàn wal kitabil ladhi anzala min qabl tíra tá a sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ wa ṣáájú kánábì ó ọlọ́ọ̀ni ẹgbàgbọ́ ẹ̀rí pé bẹ̀yẹn kọ̀dá kọ́ mọ̀lẹ́kà mọ́. nígbà tí bá wọn ń sọ orípa burú ti ń bẹ fún àìgbà wọn nǹkan yìí gbọ́ yóò kìtà màlẹ́kà náà bọ̀ ọlọ́run wá ní wọ́n máa ń yakfuru gbogbo ẹni ọba kọ̀yìn tí gbàgbọ́ sọ́lọ́run tí ò ní tó pé gbogbo ohun tí ń ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ máa dá ní ṣe mí làkàṣègbè ní ṣe mí ti gbé gbogbo sọ́dún ẹni tó ń gan ọ̀rọ̀ ara ti ẹ̀gún òye wọ́n sì mí gbọ́ ọlọ́run dáwọn ẹ̀dá burú. ọdẹ dá burú ṣùgbọ́n kò sí tọ́lọ́ ń dá tí ó mà kò sì sí ń dá tápárí lẹ́yìn Allah gbogbo tó bá fi ọmọ ṣe oní ọmọ ṣe ti lè ó tó ìyẹn ntọ́lọ́wọ́n ọ̀bá bí ó ṣe kò lè ṣe tí ó sínú àwọn tẹ́ ẹjọ́ ń gbé ẹni tí ó dùn mọ́ bó ṣe ń wà láyé tí ń gbèsè pé kọ́ ọmọ sí mọ́ tọ́lọ́ lọ́sàmà bẹ̀ náà tẹ́mi àti ẹ fi ń bẹ́ẹ̀ sí ètò ọlọ́run lórí wá ní ètò rẹ̀ pọ́fẹ́ ká máa bẹ kèé tásìkò tí ó máa pò gbogbo ẹsẹ̀ tẹ́tẹ̀ ọmọnìyàn ẹ̀dá ẹ̀dá torí ọmọ gbé kò lè jọ nígbà táti ọlọ́run ọ̀bá ti gùn a gbọ́dọ̀ nígbàgbọ́ yìí tí ó jinlẹ̀ wípé kò sí tó lè dàṣe lẹ́yìn tani lẹ́yìn Allah òun lálágbára lórí gbogbo nǹkan ọlọ́run ni wa man yakfur billah ẹni tí ọ̀bá wa nígbàgbọ́ ń pa ọlọ́run débi awí yìí tó ṣe kèfèrí ságbára mi ọlọ́run tó jí làárọ̀ tó sí wípé ọtí àwọn àgbà ní kọ́kọ́ fi ń wẹ̀ kọ̀jọ́sìn fún ọba àgbà. ọsẹ ta ìyọnu àwọn àgbà ní kọ́kọ́ fi ń gbóra àgbo wọn lọkọkọ kó sí kí wọn má bàa pa wọn má bàa jẹ kádànwó ọmọ bá ṣe wọn ọgbàgbé ọba àjẹdá alágbára lórí gbogbo nǹkan kò dojú ọ̀ràn kọ́ba yìí ọlọ́run ni wọ́n máa ń yẹ mi gbogbo ẹni tó bá wa ikati kò tún nígbàgbọ́ nù àmàlẹ́kà èyí táwọn ọlọ́run rán sí yín ta ni wọ́n máa sọ olùsọ yín kò nígbàgbọ́ nù ẹ̀wọ̀ kùtùbì kò nígbàgbọ́ nù tírà táwọn ọlọ́run sọ̀kalẹ̀ wà rùsùlẹ̀ ọgbà àwọn òjíṣẹ́ wa gbọ́ wal yawmil akhir kọ̀gbọ́jọ́ kẹyìn kọ̀gbàgbọ́ ẹyọ kan ló kù ní orígun mẹ́fẹ̀ẹ̀fà tọ́lọ́wọ̀n ọ̀dà kan mi òun ni kádàrá gbogbo orígun mẹ́fẹ̀ẹ̀fà ọ̀dà kan márùn-ún mi wa man yakfuru billah wa malaikati ó di méjì wa kutubi ó di mẹ́ta wa rusuli ó di mẹ́rin wal yawmil akhir ó di mélòó ó di márùn-ún ẹyọ kan ṣoṣo ó ní kan.

ó ti sọnù ní ìsọnù tó jìnnà ó jìnnà ó jìnnà sí Islam ó jìnnà sẹ́sìn ẹ má jẹ́ àṣìṣe ẹgbára nagi ẹ jẹ́ dá ìgbàgbọ́ wa padà kájọ ojókòó òun ni gbogbo ẹ̀sìn wa tá ń ni ó fi já tẹ̀wọ́gbà lọ́dọ̀ gbogbo ẹni tí gbàgbọ́ bá sọnù má lọ́wọ́ tó lóhùn sí lọ́hùn ọkàn gbára lásán ni kò sí ní ọba ṣe kẹfẹ́ rí sí ní ta fakọdi dọla dọla ala bàyìdà ọlọmọ ti wà lẹni tí ó sọnù kó tó sọnù ọlọmọ sànù wa dó ti wá jimá ti akin lónìí afẹ kí ọlọmọ abiọ jẹ kiri ọ̀rọ̀ wa lọ́rùn ọlọmọdé alẹ rí kí torí kò sí tí ò lè ṣe ẹnu àlàfo tó kù tí wọn fi ṣèkà ọmọ tá a máa fi kírun ikọ̀ sára tí ò lè dá alágbára ní alágbára ní ẹni tọ́lọ́ ń kádàrá pé ò ní Ama, lọwọlọwọ ní ìṣe ẹlòmíì ń bọ́ àlìkíyàmọ́ kò kú síbi tí ò ti lè mú yàn ó mú yàn lórí sùjúdù tí ń kírun lọ ṣé àwọn ti ẹ̀yẹ kọ́lọ́hún ó pé wọ́n fi léhùn lẹ́pẹ́ ó ń fún mi ẹjọ́ parí irun orí ìforí kalẹ̀ ẹ̀rún ọ̀pọ̀ èèyàn lọ́lọ́run mú lọ kò síbi tí ti lè mú yàn tí bá ń ṣe wá ni ó ń ṣe wá ni ọlọ́run àbíọ́ àlàbò tó fi kí irun jimá náà ọlọ́run tàbá wá kí gbalẹ́sìn fún wa o wà má ṣe lákìmọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọlọ́run jẹ́ ká kí máa fàánù rẹ bá wa gbé orílẹ̀-èdè wa ọlọ́run àbíọ́ àkọlé ọlọ́ mọ́jọ orílẹ̀-èdè náà dàrú ọlọ́run orílẹ̀-èdè náà dàrú ọlọ́run wà iná ilé kagera ọba gbèrò lórí kan wa mọ́sí wàá lẹni tó dààmú ọlọ́run mọ́sí tó ọlọ́run ọba rọ́bànà akṣẹ́fọ̀ ànàlà àzábà iná mòmìnún rọ́bànà akṣẹ́fọ̀ ànàlà àzábà iná mòmìnún rọ́bànà akṣẹ́fọ̀ ànàlà àzábà iná mòmìnún. ìyá ń ṣe ràdẹ̀ràdẹ̀ ó ń pòyì lórí wa báyìí téèyàn bá ń tan ara ẹ jẹ ni òní ó pè é yà ọmọ ọmọ fi lórí wa ọlọ́run má jọ má ẹ̀ nalẹ̀ fún wa ni ọlọ́run bá ní ká rẹ̀ dúró ọlọ́run káwọ́ ìyà fún wa. ọlọ́run mú yà kó fún wa lórílẹ̀‐èdè yìí ọlọ́run máa ń jẹ wá ń yà èyí tó fi ń ra wá lára díẹ̀ díẹ̀ yìí ó tó gẹ́ ọlọ́run àwọn tó gẹ́ ọlọ́run túbọ̀ ránṣẹ́ kẹ́ rẹ sí wa ó ti rán sí wa rẹ fún lórílẹ̀‐èdè yìí ọlọ́run wa tóbi ọlọ́run amina fi fi wá láyà balẹ̀ lórílẹ̀ wa ọlọ́run fi wá láyà gbogbo ọ̀nà tí ó fún wa ìfọ̀yàbalẹ̀ wà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti bọ́ ẹ̀yìn kò sẹ́ni tí ròònù burú ń bẹ lọ́pọlọ ẹ̀ ńgbà tó rí nítorí fẹ́ jẹ ó rí nítorí fẹ́ mu ẹ wo oníranran ronú tó ti wà lórí àwọn èèyàn nísìnyí ọ̀sánà tí a burú tí ọmọ gbà máa tẹ́lẹ̀ nítorí ìyà náà ni ìyà ló bí bí ìyà bá ti pọ̀ ìrònú kírònú òní ọmọ wà nínú ọpọlọ àwọn èèyàn ó sì kèfèrí ní máa ń sọ yàn dà aláìmọ̀ Ọlọ́run ní máa ń sọ dà aláìláàánú onímọ̀sọ̀yàn dà òun lójú orílẹ̀-èdè wọ́dà bó ṣe dà yìí ọlọ́run ṣàánú wa o ránṣẹ́ àánú rẹ̀ sí wa ọlọ́run dúró tì wá àwọn tí wọ́n ń darí wa lò wọ́n fàyípadà orílẹ̀-èdè yìí sí dáadáa ọlọ́run lò wọ́n fàyípadà orílẹ̀-èdè yìí sí dáadáa ọlá àti tóbi ọlọ́run ní ìjọba tòkè ní ọlọ́run ló gba àwọn tí wọ́n ń darí wa ń bẹ̀ lò wọ́n fàyípadà orílẹ̀-èdè yìí sí dáadáa ní ìjọba ìpínlẹ̀ wa àwọn ọmọ àti àwọn àmì tí wọ́n ń darí wa ọlọ́run lò wọ́n fàyípadà ìpínlẹ̀ yìí sí dáadáa ìjọba àbílẹ̀ wa náà ọlọ́run tó bàbá ni mo dúró dáadáa ìjọba àánú ìlú wa yìí náà ọlọ́run dákun bá ni mo dúró dáadáa o bẹ́ẹ̀ láti inú ìlú wa tẹlẹmùtà wa yìí àti ẹ̀ ń darí wa ń bẹ̀ lábala àtàyé ni àti ẹ̀ ń bá darí wa lábala àtẹ̀sìn ọlọ́run bá ni máa darí wọn sí dáadáa inú ẹ̀dẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà mọ́jọ́ òdòdó dúró àlámọ̀rí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa mọ́jọ́ òdòdó máa fàánù rẹ bá wa gbé ọlá àti tóbi ọlọ́run lálá ìlàlá wúwẹ́ bàbá wa nù léèsì mọ́jẹ́ máa padà sí àbúrò gbogbo oore tọ́lọ́run ṣe fẹ́nìkọ̀ọ̀kan yín mọ́jẹ́ ó àánú ọlọ́run túbọ̀ jẹ́ ọmọ àlékún fún yín ó gbogbo samaria dínì pátá tá a jọ ń ṣèbádàánú léèsì yìí ọlọ́run túbọ̀ dó tẹnì kọ̀ọ̀kan o ó ti ń sin lọ́run kò lè sin má àdánwò tọ́ga ni mọ́fì o bàbá wa ọ wa ọlọ́run mọ̀jẹ̀ wọn wa abábọ̀ bí masáàkì yín náà tẹ́ ń lọ inú tẹ́ ń kí náà gan kí kọ̀pásọ òun bá kiri ọlọ́run mọ̀ ṣe dáadáa tàlìkì àwọn méjì ọbọ ma lọ ọlá àti tóbi rẹ Ọlọ́run ọlá sọ rẹ gbogbo àwọn tí wọ́n wà lójú ọ̀nà ẹ̀kọ́ tí wọ́n tún kéré sí wa àwa náà kú lójú ọ̀nà ẹ̀kọ́ ojú la wà àwọn tí kéré sí wa wa tàbí àwọn tí tún bí àbúrò wa táwọn bàbá wa tún wa wọn dúró bá wọ ọmọ wọn <laughs> tí tún bí wa tí tún wà nílé ọlọ́run bá ní máa kíyèsí yín o ọlọ́run bá ní dúró tì yín àti yọrí dáadáa ọlọ́run bá ní ṣe fún yín àti wọn wà lójú ọ̀nà kéwù ọlọ́run jẹ́ láti yọrí dáadáa ojú ọ̀nà àwé ọlọ́run jẹ́ láti yọrí dáadáa iṣẹ́ kíkọ́ ọlọ́run jẹ́ láti yọrí dáadáa ọlọ́run àti tóbi ọlọ́run ẹ̀yin ìyá wa ohun tọ́lọ́run ṣe fún yín lóore ọlọ́run má sọ di bàjẹ́ mọ́ yín lọ ọlọ́la haula wa bihamdika wa nashhadu an la ilaha anta nastaghfiruka wa natubu ilayk. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله